لإعطاء مركز الخراسي لتحصيل الإسلامية بسم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وبعض ẹ̀yin ara قد بي وشي wọ́n ṣe sọ fún wa pé fadlu takhiri sahur wa ta'jil al-fitr ọlá tí ń bẹ fún ká máa dá jíjẹ sàárì wa ká máa dá sẹ́yìn yẹn kí ká máa lọ lára ká sì máa kájú láti ṣìnù tó bá rí bẹ́ẹ̀ asahur àbí asuhur ètí ń jẹ́ suhur ongangan lóúnjẹ tá a máa ń jẹ oúnjẹ tá a ń jẹ lórí ẹ̀gẹ̀gẹ̀ náà ń pè ní suhur asahur òní wọ́pù sahur àsìkò tá a fi ń jẹ yẹn ló ń pè ní sahur gẹ́gẹ́ bí aluwado'u àti wudo'u wudo'a aluwala àti ntàfẹ́sọ aluwala alakulè tó bá sọ pé sahur àsìkò yẹn tó jẹ́ òru tẹ́kù ń lọ gbáwájú kí àsìkò tó ń pè ní golas kó tó dé golas òní akhiru layl síwájú golas òní sahur tábà ń jẹ oúnjẹ tá à ń jẹ lásìkò yìí tá à ń ṣe bẹ̀ ní bàbá rí bẹ́ẹ̀ kí ló fà á tó jẹ́ pé ètò dáa jù ní ká kẹ́jú àbí pé ká pẹ́ láti jẹ sàhóòrù yìí àkọ́kọ́ ẹ̀jẹ̀ agbẹ̀yẹ̀jú láti mọ ṣé dandan ni kéèyàn jẹ sàhóòrù ni kéèyàn jẹ òru nínú àwẹ̀ dandan ni o ó ṣe ọlọ́run sọ̀rọ̀ báyìí ọ̀sán ní hadithi ọwọ́ àmì sọ̀hí alimam muslim ó ṣe ọlọ́run sọ pé faslu ma bayna siyamina wa siyami alil kitab aklatu sahar ó ṣe ọlọ́run bá ní ìyàtọ̀ tó wà láàrin ààwẹ̀ táwa mùsùlùmí ń gbà àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n fún ní tíra gẹ́gẹ́ bí christians àti jews ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àwa àti wọn ni pé àwa máa ń jẹun òru àwọn ò kí ń jẹun òru àwẹ̀ mùsùlùmí àgbọ́dọ̀ jẹun òru ńbẹ̀ a sì kì í kọ́ sí àwọn tí ì ṣe mùsùlùmí sẹ́sì wọn gbà kí wọ́n sọ pé yín máa ń fẹ́ gbàgbọ́ tó sacrifice tó o bá ṣe ń bẹ̀ sacrifice ìfaradà lọ́n sọ pé wa jazahum bima sabaru jannatan wa harira ètò ìjẹ sàn wọn lórí tí wọ́n ṣe fada rẹ̀ lélẹ́rí àwọn afáàn lára ìtumọ̀ sùúrù ni pé kéèyàn ṣe sùúrù láti tẹ̀lé aṣọ ọlọ́run kò rọrùn láti jí lóru láti máa jẹun ẹni tí táwa jẹ oúnjẹ sàhóòrò yẹn tán ẹ̀mí wà lẹ́yìn ọmọ ọ̀tọ̀bílẹ̀ bá ti mọ́ gbogbo fara àtàǹṣe láti fi lè òun gbé aṣọ ọlọ́ọ̀bá yẹn náà ní fi já sẹ́sẹ̀ fún wa ìyàtọ̀ láàrin àwẹ̀ tiwa àti tiwọn onípa àgbọ̀dọ̀ ṣe sàhóòrò lára yẹn oṣooṣan sọlọlẹ alẹsàlám sọ pé èèyàn gbọ́dọ̀ má jẹ sàhóre gbọ́dọ̀ má jẹ ndí òru tó bá fẹ́ gbààwẹ̀ kódà bó ṣe kéèyàn sẹgẹ omi mọ ẹlòmíà ní ẹmí kí n lè jẹun pé mo kàn lè mutí kò sí ní tó burú mbẹ wọn lè lọrọ yẹn ló ń jẹ yẹn ọ̀ràn yẹn ní kò fi nǹkan sẹ́nu ni kì í ṣe kó jẹun kó yó bá kán tó yẹ kó Ọlọ́run kí kò kàrà chíìpù kankan àbí kò jẹ yẹn fa inna fi sahuri baraka ó ṣe ọlọ́ọ̀bá sallallahu alaihi wasallam sọ pé ẹ máa jẹ ohun òru ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbààwẹ̀ torí pé oúnjẹ òru ta ní kẹ́ ẹ máa jẹ yìí fihi baraka àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ọba tiẹ̀ torí nǹkan míì jẹ́ǹjì òru ọba torí àlùbáríkà àbẹ̀ jẹ́ gbogbo rẹ̀ níjà àlùbáríkà Rasul karim sallallahu alaihi wasallam sọ bá ọkà nítorí pé alubarika ọ̀nbẹ̀ ń bi oúnjẹ tá a ní kẹ́mi ẹ̀jẹ̀ lóru yìí nínú hadith mi ó ṣẹlẹ̀ sọ̀rọ̀ sáà sọ wípé tẹ́ ẹ bá máa ń jẹun lóru ọlọ́wọ́ máa lò sábà bíi kí ebi ọ̀sán kó má bá ń gbáwẹ̀ bákan náà bá máa ń sunrun kọ ìlú là bóyá ìyálẹ̀ ta ọlọ́wọ́ máa lò sábà ẹ láǹfààní àti jíròrò láti sì tòru fa ìdí ní tí ọba fi jẹ́ wàhálà fún wa ni kìlà wá gbàlérò pẹ̀lú pé kápẹ́ ká tó jẹ́ ẹ̀rí ìrántí ní kápẹ́ ká tó jẹ́ kápẹ́ yìí ó ní mẹ́jẹ̀mú tó ń pẹ́sìn ni ìtumọ̀ kápẹ́ rẹ̀ á rí ara yẹn nù hadith àmì ẹ̀jẹ̀ kọ́kọ́ gbọ́ eléyìí náà ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ìkànnì àwọn sàhábà ní sọ tó ṣẹlẹ̀ lọ́dọ̀ ànábì òun náà ni àfàwà zayd ọmọ sábìt radiyallahu ta'ala anhu qala zayd ọmọ sábìt sọ wípé تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قمنا إلى الصلاة قيل كم كان بينهم أو بينهما قال قدر خمسين آية رواه الإمام بخاري oṣù ọlọ́run sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí afa wa zẹ́dọ̀ mọ́tàbí ṣe ń gbà wá ó ní àwọn yẹn ni pé àwọn sàhábà wọ́n jẹun ó láwọn jẹun pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lóru ọjọ́ kan àwọn jẹ sàárù pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ó ní báwọn ṣe jẹ sàhóòrò yẹn tán ibi táwọn ti jẹ làwọn gbà lọ bí táwọn ti lọ kírun àṣùbà bíbà tó ṣe sọ pé bá a ti jẹ tán là lọ kírun àwọn tí wọ́n ń gbọ́ ìlẹ́nu sàábí pàtàkì yìí akẹ́kọ̀ọ́ dáadáa ni wọ́n wọ́n wá béèrè béèrè tèmi àti yorùbá máa fẹ́ béèrè lẹ́nu pé wọ́n bẹ lọ́wọ́ zayi wọ́n ní kàmkọ́tì yorùbá náà wọ́n kí ni àlàfo tó wà láàrin ìgbà tẹ́ jẹun tán àti ìgbà tẹ́ àmì tọ́fẹ́ káwé pé bẹ́ẹ̀ ti ń jẹun tán ẹ̀ka dídé straight àlàfo lọ ni wọ́n wá béèrè kí kí làlàfo tó wà láàrin rẹ̀ ó ní kọ́dùrù kọ̀msínà aya ó ní tó tó nítorí ka aya àádọ́ta aya àádọ́ta nínú alukur'an aya àádọ́ta yìí ó lè gbà yẹn ń rèjì láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú nítorí pé ní ya jura wọn lọ kò sí tí wàá èyí ó lórí aya fifty mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá sí ìṣẹ́jú márùn-ún tá a fi kásùn bá ìyẹn fẹ́ kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ jẹ sàhóòrù nítorí pé báàná bí àtàwọn sàhábà rẹ̀ bí wọ́n ṣe ṣe nìyẹn bó ṣe ọlọ́run àtàwọn sàhábà rẹ̀ bí wọ́n ti ṣe nìyẹn èèyàn ò kí ń tẹ́jú nítorí pé téèyàn bá tẹ́jú ni ó ṣe àkọ́kọ́ ẹni tó bá tẹ́jú jẹ́ àwọn jẹun ntí wọn ṣe kò bá àwẹ̀ wọn jẹ́ àmọ́ àkọ́kọ́ mi pé wọ́n ti kọ́kọ́ pàdánù ẹ̀sán súnà yẹn pé ẹ̀sán ẹ̀ pé wọ́n jẹ́ bàdàbí ṣe máa ń jẹ́ àdánù yẹn wọ́n pa wọ́n kò ní jẹ̀sán kí wọ́n tẹ̀lé súnà nípa pé wọ́n tẹ́ kátó jẹ sáhùn. ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó súnmọ́ káàwé yára náwó mọ́ wọn ní gbígbòn ju àwọn ìṣẹ́ jẹun níbi aago mẹ́rin ó ti fi bí n tó fẹ̀ tó wákàtí méjì síwájú bẹ̀rẹ̀ àwẹ̀ àwa yòókù ó mi pé táwọn yẹn bá ń fi wákàtí mẹ́tàlá gbáwò wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ìwé ìgbà tiẹ̀ táwọn yẹn bá ń fi wákàtí mẹ́sàn-án gbà á jẹ́ pé wákàtí mọ́kànlá ní ìgbà tiẹ̀ ó sì jẹ́ wípé ikú ṣeun kòtò ní gbàtà tó àwọn tí wọ́n fi wákàtí tó kéré tó fi gbà tiẹ̀ nígbà yìí ẹ jẹ́ ká gbìyànjú láti máa tẹ̀lé ìtọ́sí ọlọ́run sílẹ̀ yẹn lásán ìfẹ́. àfàhùn ọlá tí ń bẹ fún kéèyàn ìdílé ẹni ẹ tó ẹni ẹ tó lọ́lá lórí ẹni tó ẹ pé òun tún kọ́kọ́ jẹ́ so jẹ̀máà ká gbìyànjú láti máa lọ sàárè wa jíjẹ lára tonti bẹ́ẹ̀ kíláàtì àṣetì ẹni tó ní wọ́n ti ní àmọ́ lọ lára ó wá jẹ́ wípé dígbà àlẹ́ bá tó mọ́ ni wọ́n sọ̀rọ̀ ọjọ́ sàárè. wọ́n gbàgbọ́ yé lórí kí wọ́n pè ní wọ́pù sọ̀rọ̀ àti sọ̀dọ̀hí yàwá Aisha kọ́lọ̀mbà ayọ́ ní ti yàwá wọn làwọn ọlọ́mọ ń kírun àsùnbà lẹ́yìn àrùn sàfran bíi gọ́lẹ́sìn àwọn ọlọ́mọ ń fi òkùnkùn bójú lọ kírun àsùnbà lẹ́yìn àrùn sàfran kí wọ́n pè ní gọ́lẹ́sìn àwọn àfáàní àhẹ̀rẹ̀ lẹ́yìn òru tó kàn tọ́pẹ́ lẹ́yìn dúdú tó kàn yẹn ńlẹ̀ ọmọ àti ànábì máa ń kírun sallallahu alaihi wasallam kìí ṣe pé ànábì máa ń kírun nígbà tí ilẹ̀ bá ti mọ́ tán tó dẹ̀ pé ọ̀rọ̀ nípa al-ghalas wal-isfal tó bá di jọ́mi àwọn afọ́mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ àlùmọ́yìn àní dúró di kí ó ti wá di pé ilẹ̀ mọ́tẹ́ kátó wa sọ pé a sọ pé akéwọ́kú lórí sàrì jíjẹ àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ eléyìí ọjọ́ ìkọjá àlà lára ẹ̀rí inú al-Qur'an ọlọ́ọ̀bà àlekè ọlá ó sọ wípé hatta yatabayyana lakum alkhaitil abiyadi alkhaitil abiyadi ni khaitil aswad ọlọ́run bá ní ẹ máa jẹ sàárì yín lọ títí tí ẹ fi rí ìyàtọ̀ láàrin dúdú àti funfun ìyẹn ni pé tí àsìkò dúdú rẹ lè máa jẹun tí funfun bá ti ń dé báyìí àjẹpẹ́kẹ́ fi fàárì jíjẹ ẹ lẹ̀ nìyẹn ilé ìlọ́lọ́lájú ẹ̀yin ara lé ẹ máa ṣe sùúrù ká jẹ́ kí àlùfáàjàrí tó fẹ́ là ká tó máa jẹ oúnjẹ wa ọ̀dà tìṣe ló ń kọ́ ìṣe tá à ń sọ yìí wọ́n fẹ́ ká di ara ṣe ni ó ṣe ọlọ́run bá sọ wípé la tazalu ummati ala sunnati ma lam tantazir bi fitriha nujum àwọn ọmọlẹ́yìn mi ní bàmísí àdìsí sálẹ̀ ọmọ sáàd ó láwọn ọmọlẹ́yìn mi wọn ò ní yẹ̀ wọn ò ní gbò lẹ́yìn tí ń tẹ̀lé súnà mi ànábì sọ̀rọ̀ sálàm ní ọ̀bà tó jẹ́ pé wọn ọmọ dúró de kí àwọ̀ yọ nsánmà síwájú kún tó ṣe nu ìràwọ̀ òfìwà kankan nsánmà àmọ́ mọ́lẹ̀ òrùn máa bo ìràwọ̀ mọ́lẹ̀ tó tún wá di pé òṣùpá dé tóòrùn bá ti lọ báyìí mẹ́rin lámọ̀ ríráwọ̀ àti ní pé kì í ṣe pé àdùn dìgbà tá a bá tó rí ìràwọ̀ nígbà tí ilẹ̀ bá ṣù lámọ̀ ríráwọ̀ yẹn àní wá dúró ní kílẹ̀ oṣù láti ṣínú tí òòrùn bá ti ń lọ báyìí lámọ̀ ṣínú kọ́dọ̀ ojú súnmọ́ sí ni mọ́ inú hadith ní ṣọlọ́ ọba sọ wípé la yazalu an-nasu bi khairin ma ajjalu al-fitr ó ṣọlọ́ ọba ní àwọn àwọn èèyàn ò ní yẹ wọn ò ní gbò lẹ́nu tó jẹ́ pé wọ́n mọ̀ sóríire níwọ̀n ìgbà tó wá jẹ́ pé wọ́n bá ń kánjú láti ṣe nu wọn ní pé àákẹ́jú ṣe nu kíkẹ́ gbà sọ ni pé ní kété tó òrùba ti ń wọ̀ ààwẹ̀ ti pé aago méjìlá tó máa ń ṣìnú rẹ̀ lásìkò yìí aago méjì òlù tí tóun fi wọ̀ àti tó láti ṣe nù àbí aláàbọ̀jẹ́ ó fún alágbọ̀yé ìtàn sọ yìí àákàjú sínú o láti rí ẹ̀sán sọ́kọ̀ mẹ́ hàdà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Quoted we have begun for this year, Alhamdulillah, Afford Academy, with Nazari Primary College, is a center of learning for both sound and qualitative confessional Islamic education, blessed with the first teachers of the. in its real environment with well-stocked library, service archives and computer laboratory. Academy has co-partners to keep movement of and our feet is available. Academy is situated on Chagu Village Road, up and its foundation, are Ibadan. Ìyàrá-mọ́níyà, ọ̀ṣọ́, yíwa yàtọ̀ gbogbo ẹ̀, ilé ìwé àgbà ìyàwó ìtàkùn fún lẹ́kọ̀ọ́ ìwé ẹ̀sìn síkà, ti wà lára wọ́n sọ yín báyìí, ti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ sí girama tó kojú owó tó wọ̀nyẹ̀ òkàtàrà lọ. Afford Academy ni ọmọ yíwa, àwọn àdìjagun Village Road, off Adébùtà Foundation, Iwolo Ibadan. For inquiry, call 0805 094 020 or 0906 881 2813. Cowboy Academy for caring of Muslim education. Fún ìbéèrè àbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ lè kàn sí orí aago 080 50 94 50 20 07059869965 fún ìbéèrè wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu.